kókó tó ṣe pàtàkì tí ẹ bá fẹ́ lọ sílé ijó nǹkan tó rọ̀ yín lọ́rùn dáadáa òun ni kẹ́ ẹ wọ̀ pàápàá jùlọ ní bàtà ni láṣọ ni gbogbo nǹkan tẹ́ bá máa wọ̀ kó jẹ́ ètí ó rọ̀ yín lọ́rùn hmm. lẹ́ẹ̀kan ọmọ tó ń ṣe sọ̀rọ̀ nípa àwọn strippers club yẹn ọmọ ọlọ́run ni Ayọ̀dèjì kò fẹ́ yabẹ̀. ẹ bẹ́ẹ̀ ni o ah, ẹ wọ́wọ́ mi funfun. èmi á sì yà ẹ ọwọ́ tó funfun dà. a ah, ó funfun ẹ̀yin aráàlú ẹ̀ wò ẹ wo ẹ̀yin ara lè ṣe rí tẹ́ bá tún lọ síbẹ̀ kì í ṣe pé kẹ má wulẹ̀ bá wọn sọ̀rọ̀ nìkan ẹ rí dájú ẹ má wulẹ̀ béèrè orúkọ wọn nìkan ẹ má ṣòpò sọ pé ẹ fẹ́ tẹ̀síwájú pé bóyá ẹ fún mi ní nọ́mbà yín o àbí nǹkan kan ẹ má ṣe bẹ́ẹ̀ o torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn gbàgbọ́ pé tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ kìíní kan ẹ̀ẹ́dẹ̀ nífẹ̀ẹ́ wọn dénú ẹ kò fẹ́ jẹ́ ń bẹ̀ kẹ́ fi wọ́n sílẹ̀ ni ah, ah. bẹ́ẹ̀ ni fúdìí èyí tẹ bá ti débẹ̀ èyí tí ò bá ti béèrè nǹkan lọ́wọ́ yín ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ lórí nǹkan tó ń ṣe wọn ò tiẹ̀ níwulẹ̀ bí yín ẹ wọlé nǹkan tẹ lọ ṣe ni kẹ gbájúmọ́ ẹ wòran ọjọ́ kẹ ẹ dẹ̀ máa lọ